الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن سار على نهجه واختفى آثارهم إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى àtọ̀rọ̀ ìfẹ́ àtùgbẹ̀ fún aṣáájú wa anábíwa muhammad sallallahu alaihi wasallam àbí allah subhanahu wa ta'ala àṣẹ́kùbọ̀ ìkẹ́ rẹ̀ àtọ́rí ajẹ́jẹ́ tán rẹ̀ ọlọ́nkọba mọ́bá wọn sọ̀hábà àti gbogbo àwọn tí wọ́n bá wà lórí ọlá rẹ̀ àti àánú rẹ̀ kọ́mọ́sà ká ẹni kọ̀ọ̀kan wa náà fúnnu wọn. ní ìtẹ̀síwájú àlàyé tí a ń bá lọ nínú Suratul Jumu'ah aya ẹlẹ́ẹ̀kẹrin òun náà níbi tí a ti dúró níbi tí ọlọ́run bá àlejò láti ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn táwọn náà wà nínú àwọn tí wọ́n máa tẹ̀lé ẹ̀sìn tọ́lọ́mọba àlejòlá fi náà nàbí sallallahu alaihi wasallam tọ́lọ́mọba àlejòlá ni wa akharina minhum lamma yalhaqu bihim wa huwa al-azizul hakim اللهم بارك لواني ذلك فضل الله يؤتيه من يشاء اللهم بارك لاني اسلامي ولا اللهم بارك لاني tó jẹ́ pé ẹni tó bá wù ú fún náà lọ́wọ́ bá nìkan lá máa dá lọ́lá rẹ̀ àwọn mi sọ pé fọ́tùlá ọlọ́wọ́ bá nìkan lá òun náà ni wáhàyè tọ́lọ́wọ́ bá nìkan lá fi ránṣẹ́ sí ànábì sallallahu alaihi wasallam ìpè ànábì ló jíṣẹ́ ọlá ni tó jẹ́ pé ọlọ́wọ́ bá nìkan lá máa dá ẹni tó bá wù ú bẹ́ẹ̀ arí àwọn míì tí wọ́n sọ pé ìmá ná owó wọ́n ní almal yunfaqu fi at-ta'a ìmá ná owó síbi títẹ̀lé tọ́lọ́wọ́n bá lè dọ́lá wọ́n ní eléyìí fadlullah ọlá ọlọ́wọ́n bá lè dọ́lá ni tó jẹ́ pé ẹni tó bá wọ ọlọ́wọ́n bá lè dọ́lá òun náà ni máa fún láti lè ṣe é gbogbo àwọn ìtumọ̀ tí wọ́n sọ yìí gbogbo ẹ̀ náà ló ṣe déédéé gbogbo ẹ̀ náà ló wà nínú ọlá ọlọ́wọ́n ọba àlekè ẹ̀sìn islam ọlá ọlọ́wọ́n bá àlekè ọlá ni ìjà ànábì àti iṣẹ́ tọ́lọ́wọ́n bá àlekè ọlá fi hàn ànábì sallallahu alaihi wasallam ọlá ọlọ́wọ́n bá àlekè ọlá ni bákan náà ọlọ́wọ́n bá àlekè ọlá ó fún yẹn ní owó ó fún yẹn ní dúkìá kí ẹ̀mọ̀ wá ná sójú ọ̀nà ọlọ́wọ́n bá àlekè ọlá eléyìí nínú àwọn ọlá tọ́lọ́wọ́n bá àlekè ọlá máa dáyàn ni wallahu dhul fadlil tí ò níbi tó ma inú ayé àtútẹ́lé ọlọ́ọ̀bá àríkọ́lá wa ń sọ fún wa a'udhu billahi minash shaytanir rajim مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين ọlọ́run bá ní kí ọlọ́run sọ fún wa ipe masalu ladina humilu taurat àpèjúwe àwọn tí a gbé àtaurat ìtọ́lọ́run bá ní kí ọlá fi hàn anabi musa aleyhi salam àpèjúwe àwọn tá a gbé fún tá a gbé kọ́ wọn lọ́rùn ipe ká máa ṣiṣẹ́ níbàámu pẹ̀lú nǹkan tó wà nínú àtaurat tí wọ́n wá filẹ̀ tí wọ́n ò ṣe é thumma lam yahmiluha tí wọ́n wá pa á tì tí wọ́n tẹ̀lé àṣẹ àlékè pa èyí tó wà nínú lẹ́yìn Musa alayhi gbà tó lọ tán wọ́n àlékè pa nú ẹ̀ àsọ́ọ́lẹ̀ nípa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé ànábì ń bọ̀ kan ń bọ̀ tó jẹ́ pé òun náà ni ó máa jẹ́ tó bá ti wá dé ẹgbà fún ẹtẹ̀lé eléyìí bẹ́ẹ̀ nu àsọ́ọ̀lẹ̀ gbogbo àwọn òjíṣẹ́ tó ti kọjá lọ fún àwọn àlùmọ̀ àwọn wípé òjíṣẹ́ kan ń bọ̀ òun náà ni ó di òṣìṣẹ́ gbẹ̀yìn ọlọ́run bá àlékí ọlá wá ní àpèjúwe àwọn yahudi tí wọ́n gbàpè mára páwọn ń bẹ lórí ẹ̀sìn ànábì musa aleyhisselam lẹ́yìn ìgbà tí anabi musa lọ tán tí wọ́n wá pa ohun tí ń bẹ nínú tíra ànábì Musa àtàwọ́rọ́ tí wọ́n pa á tì tí wọ́n tẹ̀lé ọlọ́wọ́n bá àlejò ọlá ní kàmásálì himar àpèjúwe wọn ohun tá a lè fi wọ́n wé nínú àwọn ẹranko òun náà ni kẹ́tẹ́kẹ́tẹ́ àpèjúwe wọn dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ ni tó jẹ́ pé kẹ́tẹ́kẹ́tẹ́ yìí yahmilu asfara kẹ́tẹ́kẹ́tẹ́ yìí yóò kó àwọn òkété àwọn tíra ńláńláńlá sífúrù òun náà ní tíra ńlá tó tóbi jámù rẹ̀ ní asfar àpèjúwe àwọn yahudi tá a gbé tíra lé lọ́wọ́ tí wọn ò máa ti ń bẹ́ẹ̀ nú ẹ̀ tí wọn ò máa wọn ò tẹ̀lé òfin ọlọ́run ọba àlekè ọlá tí ń bẹ́ẹ̀ nú ẹ̀ àpèjúwe wọn dà gẹ́gẹ́ bíi kẹ́tẹ́kẹ́tẹ́ ni tó jẹ́ pé ó kó tíra àdìẹ̀rù tíra lé lórí ṣùgbọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ ò mọ́ tí ń bẹ̀ẹ́nú ẹ̀ èyàn lè di tíra àwọn ìdí oríṣiríṣi èyàn lè di ilé kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́yìn tí ó sì máa gbé lọ àmọ́tẹ́ bá sí kẹ́tẹ́kẹ́tẹ́ ò mọ́ nǹkan tí ń bẹ̀ẹ́nú ẹ̀ ẹ wo bí àpèjúwe ìdè burú tó àpèjúwe tọ́lọ́mọba àlekíọ́lá fi wọ́n ṣe ní àwọn Yahudi pé wọ́n kàn gbé tíra lọ́wọ́ wọ́n kàn gbé tíra rù lásán ni wọn ò mọ ohun tí ń bẹ nínú tíra tọ́lọ́wọ́ bá àlekíọ́lá fi rán wọn tó fi rán ànábì ọlọ́wọ́ bá àlekíọ́lá sí wọn ẹ̀rí àpòjúwe tọ́lọ́wọ́ bá àlekíọ́lá fi wọ́n ṣe yìí àpòjúwe yẹn kò mọ lórí àwọn tó jẹ́ yẹ̀wúdí lásán gbogbo ẹnikẹ́ni tó bá ti ní mímọ̀ àbí tí ó bá ní àwọn irinṣẹ́ tí ó fi ní mímọ̀ tó wá pàátì tí ò wá mímọ̀ àbó ní mímọ̀ kò wá lo mímọ̀ yẹn ìmọ̀ yẹn kàn bẹ lágbárí ẹ̀ tọ́ba ni ó máa ka kéwú látàárọ̀ títí ó fi dalẹ̀ tọ́ba ni ó máa ka ogun tí ń bẹ lágbárí ẹ̀ nínú àwọn nǹkan tó há ń bẹ ń bẹ ṣùgbọ́n kó wá lo àwọn nǹkan tí ń bẹ nínú tíra yìí òun náà ló wá di wàhálà fún un àpèjúwe irú ẹni bẹ́ẹ̀ àpèjúwe tiẹ̀ náà dà gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ yahmilu asfara tó jẹ́ pé àwọn tíra eríṣiríṣi òun náà ni ó pọ̀n sẹ́yìn ọlọ́run bá àdékí ọlá ní bí ìsà masalul qawmil ladhina kazzabu bi ayatillah irú àpèjúwe yìí àpèjúwe tó burú jáì ni òun náà la fi sàpèjúwe fáwọn tí wọ́n pe àmì ọlọ́run bá àdékí ọlá nírọ́ àwọn yahudi tọ́lọ́run bá àdékí ọlá rán ànábì musa sí pàtàkì musa lọ tán wọ́n pe àwọn nǹkan tó rinlẹ̀ nínú tíra yẹn wọ́n pe nírọ́ nínú àwọn nǹkan tó rinlẹ̀ nínú tíra yẹn òun náà ni pé ọ̀kan ṣoṣo òun náà lọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá àwọn yahudi wọ́n padà yíó ń padà wa qalatil yahudi wa qalatil yahudi Uzair ibn Allah àwọn yahudi wọ́n padà ń pè Uzair ìkan nínú àwọn tó jẹ́ àgbàfà nínú àwọn mọ̀lẹ́yìn ànábì Musa alayhi salam nínú àwọn tí wọ́n tẹ̀lé at wọ́n padà pé lọ́mọ ọlọ́run eléyìí tó takun ti ń bẹ nínú àtàwọ̀rọ̀ tọ́lọ̀mọba àlejòọ́lá fi rán ànábì musa aleyhisselam bákan náà nínú àwọn nǹkan tí wọ́n takò tí wọ́n pè nírọ́ òun náà ní ìró tọ́lọ̀mọba àlejòọ́lá fún wọn nípa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ipe òjíṣẹ́ kan ń bọ̀ ọlọ́mọba àlejòọ́lá ti wọn ní ìró nínú tírà wọn ṣùgbọ́n kẹ́bọ́lọ́mbà àlejò láti sọ fún wa nígbà níbi tàwọn ànábì Mùsá àwọn nàṣọ́rọ́ nínú suratu Saff walamma ja'ahum bil bayyinati qalu hadha sihrun mubin nígbà tí ànábì Muhammad sallallahu alayhi wa wọ́n ní wọ́n pe iṣẹ́ tá anabi sallallahu alayhi wa sallam wá wọ́n pe nídá wọ́n pe anabi sallallahu alayhi wa sallam ló pè dá. ọlọ́run bá àdìjọ́lá wá ní àwọn yahudi báwọn náà ṣe rí nìyẹn wallahu la yahdi al ọlọ́run bá àdìjọ́lá kò ní fọ́nà ma àwọn ìjọ alábòsí ẹ̀rí ẹni tó ródodo ńlẹ̀ tó wá dọwọ́ bò irú ẹni bẹ́ẹ̀ kò lè rí mọ̀nà lọ́dọ̀ ọlọ́run bá àdìjọ́lá nítorí pé òun gẹ́gẹ́ fún rẹ̀ òun náà ló sẹ́sà ìsìnà fúnra rẹ̀ orí ojú ọ̀nà tó tọ́ tọ́lọ̀ ọba àdékíọ́lá tó tọ́ka wá sí kò wá tẹ̀ lójú ọ̀nà náà tó irú ẹni bẹ́ẹ̀ tó bá sọnù ó sọnù fèrè ara rẹ̀ ni ẹ̀rí anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ń sọ̀rọ̀ anábì ló ń búra pẹ̀lú ọlọ́wọ̀n ọba àdékíọ́lá anábì ní anábì ní ẹnìkan kò ní gbọ́ nípa muhammad sallallahu alayhi wa sallam yahudi am nasrani bóyá rẹ̀ níbẹ̀ ó pàpè mára kóhun jẹ́ nabi musa ni aw nasrani àbó pàpè mára ikóhun jẹ́ ọmọlẹ́yìn anabi isa alayhi salam thumma la yu'minu bi lẹ́yìn ìgbà tó gbọ́ gba alayhi wa sallam illa kana min ashabin nar yawm al-qiyamah tó bá di ọjọ́ ọ̀gbẹ́dẹ̀ àlùkìyàmá sọlẹ́ ìtumọ̀ yìí pé kò sí ẹ̀sìn kan téèyàn gbọ́dọ̀ tẹ̀lé má kò sọ́nà kan téèyàn gbọ́dọ̀ gbà jọ́sìn fọlọ́wọ́n ọba àlekíọ́lá lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n ọba àlekíọ́lá ti gbé ànábìwá muhammad sallallahu alayhi wa sallam dìde àyàfi ojú ọ̀nà islam islam nìkan ni islam òun náà la gbọ́dọ̀ máa jọ́sìn òun náà la gbọ́dọ̀ máa bí sin lọ́wọ́n ọba àlekíọ́lá látòkè délẹ̀ a mú apá kan nínú islam kátó mú nǹkan mí nínú àwọn ẹ̀sìn mí tó yàtọ̀ sí ẹ̀sìn ọlọ́wọ́n bá àlíkẹ́ ọlá ọlọ́wọ́n bá àlíkẹ́ ọlá wọ́n sọ fún wa pé qul ya ayyuhal ladhina hadu in za'amtum annakum awliya'u lillahi min duni nnasi fatamannawul mawt فتمنوا الموت إن كنتم صادقين ọlọ́run bá àlíkẹ́ ọlá ó ní ìrẹ́ ànábì sọ fún wa ipe ya ayọ́ alẹ́bí náà ha dù mo pe gbogbo ẹ̀yin tẹ́ ń pàpè mọ́ra ipe ẹ̀yin ni yahudi ẹ̀yin náà lẹ́ ń pàpè mọ́ra ipe ẹ̀yin ni olùtẹ̀lé ànábì ìlọmọlẹ́yìn ànábì Isa ànábì Musa alayhi salam ilẹ̀ ànábì sọ fún wa ipe inza amtum annakum awliya ulillah tó bá jẹ́ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń pàpè mọ́ra rẹ̀ ipe ọ̀rẹ́ ọlọ́run ọba àlékè ọlá ni yín tẹ́ ń rò ipe ẹni tó súnmọ́ ọlọ́run ọba àlékè ọlá ni yín tẹ́ ń rò pé ẹni tọ́lọ́run ọba àlékè ọlá fẹ́ràn ni yín ọlọ́run ọba àlékè ọlá ní fatamannawul mauta in kuntum sadiqin ẹ̀yin ẹran kan kú ẹ̀yin sọ pé ẹ̀ṣẹ̀ tán ẹ kú tó bá jẹ́ kó òdodo lẹ́ ń sọ tẹ́bá yẹ pọ́lọ̀ ọba àríkẹ́ ọlá bá fẹ́ràn yín lóòótọ́ ni ó yẹ kẹ́ tètè máa ra kan kú kẹ́ẹ̀bí lọ lè bá ìyọnu ọlọ́run ọba àríkẹ́ ọlá pàdé ọlọ́run ọba àríkẹ́ ọlá challenge wọn bẹ́ẹ̀ ibi tó bá dá yín lójú pé ọlọ́run ọba àríkẹ́ ọlá fẹ́ràn yín ẹ tètè ra kan kẹ́ẹ jáde láyé kẹ́ẹ bá wà nínú àwọn tí ó tètè lọ lè bá ọlọ́run ọba àríkẹ́ ọlá ọlọ́run ọba àríkẹ́ wa nínú áyà míì ọlọ́run ọba àríkẹ́ ọlá ní ẹ̀rí àwọn yẹ̀wúdí tẹ́rí yẹn ọlọ́run bá àlejọ́lá ní kul in kanat lakumu darul akhiratu inda Allahi khalisatan min dunin nas inú suratul baqara aya 94 ọlọ́run bá àlejọ́lá ní ìrẹ́ ànábì sọ fún wa ipe in kanat lakumu darul akhirah tó bá yẹ pé ẹ̀yin yẹ̀wúdí ẹ̀yin lẹ ní

nǹkan tó ń sọ àdìgbì tó bá jẹ́ pé òdodo ẹ̀ tó bá jẹ́ kó lódodo òun náà ní lóòótọ́ challenge tọ́lọ̀ ọba àlejọ́lá fún wọn yìí wọn ò lè wọn ò láyà wọn ò tó bẹ́ẹ̀ kán wá sọ pé ó yá àwọn ti ṣe tán àwọn fẹ́ kú nínú ọ̀rọ̀ kan tí wọ́n gbà wá látọ̀dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ Abdullahi ibn Abbas àwọn mí sọ pé ọ̀rọ̀ yìí mawqufun ala ibn Abbas tí ọ̀rọ̀ Abdullahi ibn Abbas ni wọ́n ní ọlọ́wọ́n bá alikọ́lá nígbàtọ́rọ̀ yìí sọ̀kalẹ̀ tán wọ́n ní anábi ní walladhi nafsu Muhammadin biyadihi anábi ní òun búra pẹ̀lú ọba tí ẹ̀mí Muhammad bẹ lọ́wọ́ ẹ̀ law tamannaw al-mawt ma baqiya ala zahriha yahudiyun illa man anábì ní kò ní sí yahudi kan lórílẹ̀ ayé lásìkò yẹn máa ogun òkú ni káìsán bá láyà kan ó sọ jáde ipé àṣetán dáa fẹ́ kú lóòótọ́ ọ̀rẹ́ ọlọ́wọ́n bá àlékè ọlá ni wá ààyò ọlọ́wọ́n bá àlékè ọlá ni wá olólùfẹ́ ọlọ́wọ́n bá àlékè ọlá ni wá àbí mọ́tí ń sọ pé nahnu abna'ullahi wa ahibba'uhu tọ́tún pèrè àwọn ọlọ́wọ́n ọlọ́wọ́n pọ́mọ ọlọ́wọ́n bá àlékè ọlá ni wá ọlọ́run sáà níbi àjọ ọmọ ẹ tó bá yẹ pọ́nmọ́ ọlọ́run ọba àlejò ọlá ní lóòótọ́ ẹ máa ran kan pé ẹ fẹ́ kú báyìí ṣùgbọ́n wọn ò láyà wọn ò tó bẹ́ẹ̀ nítorí pé irọ́ irọ́ ni wọ́n ń pa wọn ò lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba àlejò ọlá ní wala yatamannahu abadan bima qaddamat aydihim ọlọ́run bá àlítọ́ lá ní wọn ò láíláí wọn ò lè retí ikú wọn ò lè ránṣàpá ọ̀fẹ́ kú challenge tọ́lọ̀ fún wa wọn ò lè ṣe láéláé bima qaddamat aydihim látara ohun tí wọ́n ti tì síwájú látara tẹ bú ọwọ́ wọn àwọn náà mọ̀ pé aláburú làwọn àwọn iṣẹ́ aburú tán síwájú òun ni pé wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run ọba àlejò ọlápadà yuharrifuna al-kalima amma waadi'ihi àwọn ọ̀rọ̀ tọ́lọ́run ọba àlejò tó gbé kalẹ̀ tó clear wọ́n ó yí padà kúrò níbi ìtọ́lọ̀wọ̀nba àdìkẹ́ ọlá ń sọ wọ́n wàá gbé síbi ìfẹ́ ẹnu wọn so látara gbogbo àwọn iṣẹ́ aburú tí ń bẹ lọ́wọ́ wọn òun náà ló fà tí wọn ò fi láyà láti pé kíni láti pé káwọn ó pe àpèmára kú ọlọ́wọ̀nba àdìkẹ́ ọlá ní wọn ò lè dé bima qaddamat aydihim wallahu alimun bizzalimin ọlọ́run bá àlejò ọlá ó nímọ̀ nípa àwọn tí wọ́n ya alábòsí wípé alábòsí ni wọ́n ọlọ́run bá àlejò ọlá sì mọ̀ wọ́n ó mọ in ti ń bẹ nínú ìgbáyà wọn ọlọ́run bá àlejò ọlá ya alámúmá tòkí nù sùdúrùhùn in ti ìgbáyà wọn in tó fi pamọ́ nínú àwọn aburú nínú àwọn tẹ̀m̀bẹ̀lẹ̀kun nínú àwọn ìwà tí ó da nínú àwọn àdìọ́kàn burúkú ọlọ́run bá àlékí ọlá ó nímà nípa ẹ̀ nítorí pé alábòsí ni wọ́n wọn ò tẹ̀lé ìtọ́lọ́run bá àlékí ọlá fi rán anábì Musa alayhi salam sí wọn ọlọ́run bá àlékí ọlá wá ní tó bá wá rí bẹ́ẹ̀ tí wọn ò bá láyà láti pàtó mára kú pé àwọn ti tán láti lọ lè pàdé ọlọ́run bá àlékí ọlá قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ìrẹ́ ànábì sọ fún wa ipé innal mauta alladhi tafirruna min ipé ikú tẹ́ ń sá fún ikú tẹ́ fẹ́ kú tó fi jẹ́ pé ẹ̀ láyà láti sọ pé kọ́lọ̀wọ́n bá àlékè ọlá kó pa yín látara àwọn iṣẹ́ aburú tí ń bẹ lọ́wọ́ yín ọlọ́wọ́n bá àlékè ọlá ní fa innahu mulaqikum ikú yẹn ń bọ̀ wá pàdé yín tẹ́ ẹ bá sá búkú jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá sá tẹ́ lo tẹ́ gba ojú ọ̀nà oríṣiríṣi nínú àwọn ojú ọ̀nà rò rò pé ó lè dáàbò bò yín kó o níbi ikú ọlọ́run bá ọlá ní fa ikú yẹn ń bọ̀ wá pàdé yín oníkálùkù ikú tí ó pa ọlọ́run ti kàkọ́ọ́lẹ̀ ẹnìkan kò lè sá ẹ̀yìn kó wá sá títí kó wá ẹ̀ńtọ́lọ̀ ọba àlejòlá kọ àkọọ́lẹ̀ má ipé yóò kú sí ìlú kan kọ́dà bí olówó ọkọ̀ yóò sì yáwó láti lọ lú tọ́lọ̀ ọba àlejòlá tí yóò kú sí òun ẹ̀ńtọ́lọ̀ ọba àlejòlá wá kọ àkọọ́lẹ̀ má ipé yóò kú sérí omi ìrò ẹni bẹ́ẹ̀ kọ́dà bí ògbọ́ ọkọ̀ ojú omi rí níjọ́ tí àkọọ́lẹ̀ rẹ bá pé ìrò ẹni bẹ́ẹ̀ yóò dán yóò ní ẹjẹ́ kóhun tiẹ̀ fọkọ̀ ojú omi for the first time yóò wá ṣe déédéé àkọọ́lẹ̀ tọ́lọ́wọ́ bá àlékè láti sọ pé inú omi ni ó kù sí ọlọ́wọ́ bá àlékè ọlá ń sọ fún wa wípé ẹran kan kú ẹran kan kú ẹ̀sá fúnkú ẹ̀dó fúnkú fa innahu mulaqikum ikú yẹn ń bọ̀ wá pàdé yín thumma turadduna ila alimil ghaybi wash shahada ọlọ́wọ́ bá àlékè ọlá ní tẹ́ bá ti wá kú tán ẹ̀yin tá a bá ti gba ẹ̀mí lọ́rùn yín tùrọ̀dúnà ilá alimil ghaibi wa shahada a wà á dá yín padà lọ́sọ́dọ̀ ọba tó nímọ̀ nípa ohun tó pamọ́ àti tó hàn gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ṣe láyé ẹ̀yin àwọn nǹkan tẹ́ ẹ ṣe tẹ́ fi hàn táwọn èèyàn rí àtàwọn èyí tẹ́ ṣe tẹ́ fi pamọ́ tẹ́nìkan kan ò rí nígbà tẹ́ fi wà láyé ọlọ́run ọba àlékeọlá ní á dá padà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba àlékeọlá ọba tó nímọ̀ nípa gbogbo ẹ̀ fàyúnà síwùkùn bí máa kùn tó ń tààmàlú ọlọ́wọ́ bá àríkẹ́ lọ́wọ́ akùnrin ní ro yóò wá fún yín ní làbárì nípa gbogbo àwọn nǹkan tẹ́ ṣe nígbà tẹ́ fi wà láyé ìdẹ́ ṣe tẹ́yìn òkàkún ìdẹ́ ṣe ìdẹ́ ti gbàgbé ìdẹ́ ṣe ní kọ̀rọ̀ tẹ́nìkankan ò rí gbogbo ẹ̀ pátápátá yawma tubla sarair ọjọ́ tí ọlọ́run ọba àlékè ọlọ́wọ́ sí gbogbo àwọn nǹkan tó pamọ́ gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kọ̀ téèyàn ṣe nípa ọlọ́wọ́ gbogbo ẹ̀ hàn gbogbo ayé nítorí ìdí eléyìí ìwọ tó ń saburú yàrá tó rò pé nìkan kan ò rí ọ ọba ọlá ń rí ọ wọ́n gbogbo ìwọ tí ò ń já nílé kánná tó tún tọwọ́ bọ̀sọ ìwọ tó ń sábòsí ìwọ tó ń torun wájú papọ̀ mọ́tì papọ̀ ìwọ náà ló ń da ló ń dá wàhálà alẹ́ láàrin ẹbí ìwọ ló ń dá wàhálà alẹ́ láàrin ará ìwọ òun náà ní àwọn èèyàn tó mọ̀ pé wọ́n láláburú yìí àwọn èèyàn tó wá máa rí ọtí yẹn dáadáa ó bá sàbúrú náà ìtún jáde àà ẹjá parí ẹ ẹmọ́jẹ́ nǹkan bàjẹ́ ẹ̀yẹ̀já sí àwọn èèyàn mọ̀ wá rí pé àà èèyàn dáadáa mọ̀ lẹ́nu gbogbo àwọn tó bá rí bẹ́ẹ̀ fún ọlọ́lẹ̀ túbá kú ò ní bẹ́ẹ̀ nítorí pé bẹ́ẹ̀ nìkan kan ò rí wọn ọlọ́run bá àlékè ọlá ń rí wọn tó bá dijọ́ ọ̀gbẹ́dẹ̀ àlùkìyàmà fáyọnà bí òkun bí máa kún tún tààmàlún ọlọ́run bá àlékè ọlá yóò wá fún yín ní òó nípa gbogbo àwọn nǹkan tẹ́ ẹ gbáyé ṣe àwọn nǹkan tẹ́ ẹ ṣe ní kọ̀rọ̀ yàrá tẹ́ ẹ rùpẹ́ nìkan kan ò yín tọ́lọ́run bá àlékè ọlá rí yín ọlọ́run bá àlékè ọlá fún yín ní òó nípa ẹ̀ lẹ́yìngbà tí ọlọ́wọ́ba àdékọ́lá sọ̀rọ̀ nípa àwọn yẹ̀húdí tán ọlọ́wọ́ba àdékọ́lá wá pé àwa mùmìnì òdodo ó ní yá ayyuha alladhina ní mo pé ẹ̀yin tẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ gbọ́ Muhammad ẹ̀yin tẹ́ ẹ gba tíra tọ́lọ̀wọ̀n bá àlékẹ́ ọlá fi rán àwọn òjíṣẹ́ náà ti kọjá àti alukur'an ìtọ́lọ̀wọ̀n bá àlékẹ́ ọlá fi rán ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ ọlọ́wọ̀n bá àlékẹ́ ọlá ń pè yín ọlọ́wọ̀n bá àlékẹ́ ọlá ní ìdánú díya ní sọláàtì ní yawmi jumu'a ọlọ́wọ̀n bá àlékẹ́ ẹ̀rí yawmul jumu'ah <clears throat> wọ́n ní àwọn míì ní yawmul jumu'ah pẹ̀lú ká fún mímù yẹn ká fún ní sukun wọ́n sì ka wọ́n kà ní yawmul jumu'ah méjèèjì wọ́n ní èdè méjì ni nínú àwọn èdè lárúbáwá ìtumọ̀ eléyìí òun náà ni ọjọ́ àkójọpọ̀ ọjọ́ tó jẹ́ pé àwọn èèyàn ó kójọpọ̀ ẹ̀ẹ́n gbogbo wọn pátápátá wọn pàdé lójú kan òun náà ni yaumul jumu'ah òun náà ló fà tó fi jẹ́ pé ọjọ́ mọ́sálásí máa nínú ìlú a pàdé ni ẹni masjidu ratib lágbẹ̀ẹ́lé rẹ̀ ẹni masjidu ratib ládùúgbò rẹ̀ wọ́n kó wàá pa gbogbo àwọn mọ́sálásí yẹn ti wọ́n wàá kóra wọn jọ mọ́sálásí táà ti ń kójọ pọ̀ táà ti ń kí jímá ẹ̀rí jùmá yìí àwọn onímọ̀ nípa ìtàn àwọn olùkọ̀tàn àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní àkọ́kọ́ ìgbà tí wọ́n kọ́kọ́ kí jímá wọ́n ní wọ́n kọ́kọ́ kí jímá ní ìlú Madina síwájú kótó di pé ànábì Muhammad sallallahu alaihi wasallam kótó di pé ànábì dé sí ìlú Madina àwọn tó ti gba islam wọ́n ti wà ní ìlú madina táwọn tí jọ́sìn fọ́lọ́wọ́n bá àlékè ọlá níbàmú pẹ̀lú òfin ọlọ́run ànábì ò tí ì ṣe yíra kánábì ó dé kó wá bá wọn nílùú madina lásìkò yìí àwọn yahudi àwọn a máa kóra wọn jọ lọ́jọ́ ọjọ́ sátidé wọ́n kóra wọn jọ àwọn nàṣọ́rọ́

òun náà ni wọ́n fi panupọ̀ láti pé káwọn mú ọjọ́ kan tí a padà mọ̀ sáàmù sí yaumul jumu'a wọ́n wá sọ ọjọ́ yẹn ní yaumul aruba òun náà ni wọ́n kọ́kọ́ ń pè ọjọ́ náà ìpè ẹjá fún ọjọ́ yìí ló kọ kó aruba wọ́n wá mú ọjọ́ yìí ẹ̀yìn wọ́n wá kírun ní ọ̀dọ̀ ọ̀kan nínú àwọn ànábì tí orúkọ rẹ̀ ń jẹ́ abu umama radiyallahu anhu wọn wá kírun fún wa lọ́jọ́ tá à ń sọ yìí ó kí rákà méjì fún wa ó ṣe wá àti fún wa lẹ́yìn ìgbà tí wọ́n kírun tán pọ̀tà mọ́wùhù yawmal jumu'ah wọ́n wá sọ ọjọ́ yẹn ni pé ẹjá máa pe ọjọ́ yìí ẹjá máa pe ní yawmal jumu'ah nígbà tó jẹ́ pé kí ni nígbà tó jẹ́ pé àkójọpọ̀ ẹ̀ àkójọpọ̀ náà ló jẹ́ fún wa ẹjá pè ní yawmal jumu'ah wọ́n ní ọjọ́ tá à ń sọ yìí lẹ́gbàtà kí ẹni tó kí jímọ̀ fún wa tó gbà wọ́n lálejò tí wọ́n kí jímọ̀ lọ́dọ̀ rẹ̀ As'ad ibn Zurara wọ́n ní ó pa ewúrẹ́ kan fún wa kí gbogbo wọn wá jẹ ní oúnjẹ ọ̀sán márọ̀lẹ́ lásìkò yẹn àbáwa al-Qurtubi alayhi rahmatullah wọ́n ní àwọn tí wọ́n kí jímọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ bó ti wá nínú ẹgbàá wa kan lásìkò yẹn wọ́n ní àwọn méjìlá ni wọ́n wọ́n láwọn méjìlá ni wọ́n kóra wọn papọ̀ tí wọ́n wá kí jímà lọ́jọ́ tá à ń sọ yìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn olùkọ̀tàn wípé àkọ́kọ́ jímà wo òun lànàbì sallallahu alaihi wasallam òun lànàbì sallallahu alaihi wasallam kọ́kọ́ kí àkọ́kọ́ mọ́sálásí tí ànábì sallallahu alaihi wasallam tí ànábì kọ́kọ́ kọ́ nígbà tí ànábì dé ìlú Madina òun náà ni masjidu Quba wọ́n nígbà tí ànábì dé ànábì dé sọ́dọ̀ àwọn Banu Amr ibn Auf ànábì dé sọ́dọ̀ wọn ní ọjọ́ Monday ní ọjọ́ kejìlá nínú oṣù Rabi'ul Awwal lànábì dé sọ́dọ̀ wọn lásìkò duha so láti gbà yẹn àsìkò tí ànábì sallallahu alaihi wasallam dé sọ́dọ̀ wọn yẹn òun náà ni àsìkò tí wọ́n mú sáà ti bẹ̀rẹ̀ sí ka ọjọ́ sáà bẹ̀rẹ̀ sí ka ọdún pẹ̀lú ìjìra ànábì sallallahu alaihi wasallam ànábì wá wà pẹ̀lú wọn ànábì sallallahu alaihi wasallam ànábì wà ní àìdá ń pè ní Kùbá ní títí tó fi di ọjọ́ alhamis níbẹ̀ yẹn ànábì sallallahu alaihi wasallam ànábì wá dá masalasi masalasi Kuba anabi dálẹ̀ thumma kharaja yawm al-jumu'ah ila al-Madina wọ́n ní níjọ́ jímá lànàbì sallallahu alaihi wasallam anabi wá kò ní Kuba anabi wá lọ sí ìlú Madina ibi tí anabi sallallahu alaihi wasallam ti ń lọ sílùú Madina òun náà ni ìran ó ti bá lọ́dọ̀ àwọn Bani Salim bùn Auf ìrun bá ànábì sallallahu alaihi wasallam níbẹ̀ tó jẹ́ pé àwọn tá à ń sọ yìí àwọn náà ti mú àyè kan tí àwọn náà ti máa kírun àwọn Bani Salim ibn Auf wọ́n ti mú àyè tó jẹ́ pé àwọn náà àyè wọ́n ti máa kírun bẹ́ẹ̀ tí wọ́n máa péjọ bẹ́ẹ̀ ànábì dé bẹ́ẹ̀ ìrun wọ́n ní eléyìí òun náà ni àkọ́kọ́ kútúbà tí ànábì sallallahu alaihi wasallam ṣe nílùú Madina lọ́dọ̀ àwọn Bani Salim bin Auf ànábì sallallahu alaihi wasallam ànábì kí àkọ́kọ́ jímà fún wọn bẹ́ẹ̀ inú jímà yìí òun náà ló ti wà nínú kútúbà ànábì sallallahu alaihi ànábì sọ pé alhamdulillah أحمده وأستعينه وأستغفره وأستهديه وأؤمن به ولا أكفره وأعادي من يكفر به وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق والنور والموعظة والحكمة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان ودنو من الساعة وقرب من العجل النبي صلى الله عليه وسلم النبي تجني واني النبي واقع خطبه النبي ني ọpẹ́ fún Ọlọ́run ọba àríkẹ́ ọlá mo dúpẹ́ fún Ọlọ́run ọba àríkẹ́ ọlá mo sì wá lólùrànlọ́wọ́ mo tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run ọba àríkẹ́ ọlá mo wá ní ẹni tí olùfini mana mo gbọ́ Ọlọ́run ọba àríkẹ́ ọlá gbọ́ wàlá àtúrùhù ìsàìmọ́ orí sọ́lọ́wọ́n bá àlékẹ́ ọlá wà ó áádí máa ń yẹ fúrú bí i èmi ó sì máa gbógun ti gbogbo ẹni tó bá sàìmọ́ orí tó ṣe kèfèé sọ́lọ́wọ́n bá àlékẹ́ ọlá wà ṣẹ̀rọ aláìláha lọ́wọ́ bẹ́ẹ̀ mo jẹ́rìí wípé Muhammad ẹrú ọlọ́wọ̀n ọba àlékè ọlá ni òjíṣẹ́ ọlọ́wọ̀n ọba àlékè ọlá ni arsalahu bilhuda wadinil haq ọlọ́wọ̀n ọba àlékè ọlá gbé e dìde pẹ̀lú ọ̀nàmà wadinil haq àti ẹ̀sìn òdodo wanúr ọlọ́wọ̀n ọba àlékè ọlá gbé e dìde pẹ̀lú mẹ́lẹ̀ walmaw'iza ọlọ́wọ̀n pẹ̀lú òye aláfàtúrọ́tì mina rusul ọlọ́run tó ìdíde ní àsìkò tó jẹ́ pé kò sí òjíṣẹ́ kankan níta àsìkò tí ò sójíṣẹ́ kankan ọlọ́run bá lékè àsìkò tí ìgbà tó lásìkò tí gbà dá tí ò sí òjíṣẹ́ kankan ọlọ́run bá lékè ọláwá gbé ànábìá muhammad sallallahu alayhi wa sallam dìde wa qillatin minal lásìkò tí mà kéré òun náà lọ́lọ́run bá lékè ọlá gbé ànábìá sallallahu alayhi wa sallam dìde òun náà ló fà tó jẹ́ pé ìgbà táwọn lárúbáwá tẹ̀mí síwájú kó tó di pé anabi sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bà àti ọlá gbé dìde òun náà ni wọ́n pè ní al-asru al-jahili àsìkò ìgbà àìmà kéèsè aljáàlù tán àìlẹ́pàákọ́ àìmọ́kàkọ́ wọ́n mọ nǹkan yé wọn ṣùgbọ́n wọ́n jẹ́ aláìmọ̀kan nípa ẹ̀sìn ọlọ́wọ́n bá àlékè ọlá ọlọ́wọ́n bá Ànábì sallallahu alaihi wasallam ó ní àsìkò tọ́lọ́wọ́n bá àlékè ọlá gbé òun dìde àsìkò tí máa kéré wa dalalatin minan nas àsìkò tí àwọn èèyàn ti sọnù àsìkò táwọn èèyàn ti wà ọ́ ti kó lójú ọ̀nà tó tọ́ wà ń kìtọ́ minaz zaman lásìkò tó jẹ́ pé kò sí láti sánmà iṣẹ́ ọlọ́run bá àlékè dá iṣẹ́ dó láti sánmà wọ̀dùnú wí mìnà sáà àlùkòtọ́lá ọba àlejò alágbé ànábì sallallahu alaihi wasallam dìde àsìkò tí alìkìyàmọ̀ súnmọ́ ni ẹ̀rí ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ànábì ní bu'ithu was-sa'atu kahatayn anábì ní ìtí ń bẹ láàrin ìgbà tán fi gbé òdìdé sálìkì àmófi tó òun náà ní dèédé ìtí ń bẹ láàrin ìka àfábẹ̀lá àti kààrí òun náà ni ò tí ìpé nìsín o ẹwà àtìgbà tá anábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ ọba àlejò láti gbé anábì dìde ẹwà àtìgbà tá alaihi wasallam ti lọ sí ìdòní olónìí anábì ní wọ́n

tó bá lóhùn ní tẹ̀lé òjíṣẹ́ tọ́lọ̀wọ́ bá àlejò ọlábi rán ànábìwá tó rán sí wa fọ̀fádùgá wa irú ẹni bẹ́ẹ̀ òun náà ló ti rìn ló ti sọnù wọ̀fárọ́tọ̀ irú ẹni bẹ́ẹ̀ ó sàṣe ètò wọ̀tọ́lẹ́dọ̀lá làǹbà ìdá irú ẹni bẹ́ẹ̀ òun náà ló sọnù nísọnù tó jìnà ànábìwá ń sọ fún فإن خير ما أوصى به المسلم المسلم أن يحثه على الآخرة Ànábì ní dádájú in tó lóore jù tí mùsùlùmí tí máa ń ṣe mùsùlùmí lójú kòkòrò lé lórí tí ó máa gba mùsùlùmí níyànjú ìfẹ́ ẹjá gbìyànjú káṣe léyìí òun náà ni kó máa gbà níyànjú على الآخرة لوري أنتوني سيكلو أجاو بدا القيامة وأن يأمره بتقوى الله قسما فعلا سيه ipe kó páyà ọlọ́wọ̀ba àríkíọlá wàhàzàrú máa hazarakumullahu min nafsihi na wá ṣọ́ra ẹ ṣọ́ra pẹ̀lú bọ́lọ̀wọ̀ba ti sọ yín lára nípa ara rẹ̀ tọ́lọ̀wọ̀ba àríkíọlá sọ pé wàyí hazirakumullahu nafsahu fún yín ọlọ́wọ̀ba anábì nítorí pé ìpáyà ọlọ́run ọba àlèkè ọlá liman amila bihi ala wajalin wa makhafatin min rabbihi awonu sidikin alama alama tabguna min amril akhirah ìpáyà ọlọ́run ọba àlèkè ọlá tẹ̀rí yẹn anábì ní fún ẹni tí ó bá ń páyà ọlọ́run ọba àlèkè ọlá ń páyà rẹ̀ pẹ̀lú bẹ̀rù ń páyà rẹ̀ pẹ̀lú ìwárìrì fọ́lọ́run ọba àlèkè ọlá yóò máa jẹ́ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ òdodo òun náà nípáyà ọlọ́run ọba àlekẹ́ ọlọ́run máa jẹ́ aláàmásẹ́bùkúnà min lórí gbogbo tẹ́yìn bá ń wá nínú àlámọ̀rí àlìkìyàmà yìí gbogbo bá ń wá nípa ọjọ́ ọ̀gbẹ́dẹ ọlá

tó gba nǹkan kan lérò ju kó rójú ọlọ́wọ́ bá àlejò ọlá lọ tó bá dijọ́ ọ̀gbẹ́dà kìyàmá ànábì ní yakun lahu dhikran fi ajili amrihi eléyìí yóò máa jẹ́ ìrántí fúnrú ẹni bẹ́ẹ̀ nílé ayé tó wà ń bẹ̀ yìí nílé ayé tá a wà nínú àlámọ̀rí ẹ̀ wa dukhran fi ma ba'da al-maut yóò sì tún máa jẹ́ ohun tó fi pamọ́ yóò máa jẹ́ ohun tí ó máa lọ léde bá lẹ́yìn ìgbà tó bá jáde láyé tán hina yaftakiru al-mar'u ila ma qaddam anábì ní nígbà tó jẹ́ pé ọmọ ènìyàn yóò máa ní bùkátà tí tó ti tíwájú ìhùn náà lọ́jọ́ gbígbà kìyàmà ya ayyuha alladhina amanu ittaqullaha wa litanzur nafsun ma qaddamat lighad ọjọ́ gbígbà kìyàmà àbí kété tá a bá ti wà nù sàárè àtìgbà yẹn láti máa ní bùkátà sí ohun ti tíwájú ẹni tó bá ti dáadáa síwájú dáadáa rẹ̀ yóò wúlò yóò ṣàǹfààní fún tó bá ti jẹ́ ọ̀gbẹ́dà kìyàmà ẹni tó bá ti ìdàkejì rẹ̀ síwájú òun náà ó rí ẹ̀san rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí rí gbà láti inú sàárè kó tó wá di ọjọ́ ọ̀gbẹ́dà kìyàmà anábì sallallahu alaihi wasallam anábì ní èèyàn máa bùkátà nígbà tí èèyàn ó bùkátà sí téèyàn ti síwájú wà máa ká ánámi máa ti wá àzáríkà yàwádùú láwọ́ wọ́n má sì wà dáàrí nítorí wọ́n ti wá yàtọ̀ sí dáadáa tọ́mọ ènìyàn bùkátà sí kó bá máa jẹ́ ìrànlọ́wọ́ fún un tó bá dijọ́ ọ̀gbẹ́dà kìyàmá yàwájú láwọ́ àná bẹ́yìnáhù wà bẹ́yìnáhù amadan ba'ida irú ẹni báhùn yóò mọ̀ wá náà kan yóò máa níta máa ipe kí àsìkò kan tó jìnà gan kó wà láàrin òun àti tẹ́gù tó ń ṣe yóò fẹ́ sábú tẹ́gù rẹ̀ gbé ìtẹ́gù ìjìnà sí òun kó mọ̀ ni kó mọ́ wà ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ yóò kó mọ́ wà ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ òun anábì wa ń sọ pé wa yuhadhirukumullahu nafsahu ọlọ́ọ̀bá àlejò ọlá ń kìlọ̀ fún yín nípa ara rẹ̀ wallahu ra'ufun bil ibad ọlọ́ọ̀bá àlejò ọlá ọba aláàánú òun náà ni ọba lọ́lọ́ọ̀bá àlejò ọlá ló jẹ́ gbogbo àwọn ẹrú ẹ̀ anábì wa ń sọ síwájú pé huwa ọlọ́ọ̀bá àlejò ọlá òun náà ló sòdodo níbi ọ̀rọ̀ rẹ̀ wa anjaza wa'dahu òun náà lọba tó jẹ́ pé àdéhùn tọ́lọ̀wọ́n bá àlékẹ́ ọlá ṣe òun náà lọba tí ó pé àdéhùn náà la khulfa li dhalik àdéhùn ò ní yẹ̀ rárá fa innahu yaqul nítorí pọ́lọ̀wọ́n bá ọlá

fa innahu man yattaqillah alábìnrin torí pé ẹni tó bá páyọ̀ ọlọ́wọ́ ọba àlékè ọlá yukaffir anhu sayyi'atihi ọlọ́wọ́ ọba àlékè ọlá yóò pa àwọn àìṣe àṣìṣe rẹ̀ ọlọ́wọ́ ọba àlékè ọlá yóò pa rẹ̀ wa yu'zim lahu ajra ọlọ́wọ́ ọba àlékè ọlá fún ní ládá tí ó pọ̀ wa man yattaqillah anábì wá ní ẹni tó bá páyọ̀ ọlọ́wọ́ ọba àlékè ọlá faqad faza irú ẹni bẹ́ẹ̀ o náà ló ti jèrè èrè tó pọ̀ wà inna taqwa Allah ó wá ní dádájú ìpáyà ọlọ́run ọba àlejò ọlá tó wá kí maqtahu o náà ní máa láàyàn o náà ní máa sọ́yàn kó níbi ìbínú ọlọ́run ọba àlejò ọlá wa tuwaqi uqubatahu a sì máa sọ́yàn kó níbi ìyà ọlọ́run ọba àlejò ọlá

ni a máa ní ipò tó ga níwájú ọlọ́wọ́n bá àlékiọlá fàkúdú bí hasbikun anábì látara délé ẹ̀yin náà ẹ gbìyànjú láti mú ìpín ti yín nínú páyọ̀ ọlọ́wọ́n bá àlékiọlá wàlá tufarriqu fi jambillah ẹ má ṣàṣe tó ẹ̀yin lọ́dọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́wọ́n bá àlékiọlá faqad allamakum kitabahu ọlọ́wọ́n bá ọlọ́run bá àlékè ọlá ti la ojú ọ̀nà rẹ̀ kalẹ̀ pé ojú ọ̀nà tẹ́ máa rìn ní ọlọ́run bá àlékè ọlá ti là kalẹ̀ ìyá alamanlẹ́bí náà sọ́dákù wọ̀yá alamanlẹ́kà àbíbí ọlọ́run bá àlékè ọlá kó bá lè fojú àwọn tán sòdodo hàn kó sì lè bá ma àwọn tí wọ́n parọ́ fa àsínú kama àsánà Allahu ilaykum anábi ẹ̀yin náà ẹ sì mú àwọn ọ̀tá ọlọ́wọ́n ọba àdékẹ́ ọlá ẹ mú wọn lọ́tà ẹ gbógun ti àwọn ọ̀tá ọlọ́wọ́n ọba àdékẹ́ ọlá wajahidu billahi haqqa jihadi jagun sójú ọ̀nà ọlọ́wọ́n ọba àdékẹ́ ọlá ní pàápàá níjagun ti òdodo òun náà nígbẹ́ jagun sójú ọ̀nà ọlọ́wọ́n ọba àdékẹ́ ọlá huwa ìtàbágún ọlọ́wọ́n ọba àdékẹ́ ọlá náà ló sà yín lẹ́sà wọ́n ó ṣe ní mùsùlùmí lè yá hálíkà máa ní hálàkà àmbáyíná nítorí ẹni tó bá mọ̀ kó ń fẹ́ parun lẹ́yìn ìgbà tó dodo bá ti hàn sí tán kó parun lẹ́yìn ìgbà tó dodo hàn sí kó má ní àwíjàre wípé òun ò mọ̀ ní òun náà lójú òun parun ọlọ́run bá àríjọ lásàlàyé ó fi ìsìláàmù lọ́lẹ̀ ọ̀nà ẹni tó bá sì fẹ́ yé lérí òdodo kó yé pẹ̀lú kíni pẹ̀lú àlàyé kó yé pẹ̀lú ìmọ̀nà tó clear látọ̀dọ̀ ọlọ́run ọba àríkẹ́ọlá anábìíní wàlá haula wàlá quwwata illa billah kò sí ète kan bẹ́ẹ̀ kò sí agbára kan tó ju agbára ọlọ́run ọba àríkẹ́ọlá lọ fa akthiru dhikrallahi ta'ala ànábì wa ń sọ fún wa níbi kútùbà jímà àkọ́kọ́ tí ànábì sallallahu alaihi wasallam ṣe

ọlọ́run ọba àdékẹ́ọ́lá yóò yọ́nú sí ọ tó bá ti yọ́nú sí ọ yóò jẹ àwọn èèyàn ń pa ike káwọn èèyàn náà ṣégin ni kí wọ́n máa yọ́nú sí ọ gẹ́gẹ́ bó ṣe wà nínú hadithu anabi sallallahu alayhi wa sallam anabi ní ọlọ́run ọba àdékẹ́ọ́lá tó bá nífẹ̀ẹ́ ìkan nínú àwọn ẹrú ẹ̀ ọlọ́run ọba àdékẹ́ọ́lá wá pé màláìka jìbìrìl pé ìrẹ́ jìbìrìl mo nífẹ̀ẹ́ lágbájá ìrẹ́ jìbìrìl wọ́n náà máa nífẹ̀ẹ́ rẹ̀ jìbìrìl náà wá pépè fáwọn màláìka tó kù wípé ọlọ́run ọba àríkẹ́ ọlá nífẹ̀ẹ́ lágbájá ọmọ lágbájá ẹ̀yin màláìkà tó kù ẹ̀yin náà máa nífẹ̀ẹ́ àwọn màláìkà àwọn náà wá pèpè pé gbogbo ẹ̀yin tí ń bẹ lórílẹ̀ ayé ọlọ́run ọba àríkẹ́ ọlá nífẹ̀ẹ́ lágbájá ọmọ lágbájá ẹ̀yin náà máa nífẹ̀ẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé ìyọ́nú èèyàn òun náà lèèyàn wá rìdọ́nà tùgáyà tún la tudrak ìyọ́nú àwọn èèyàn tẹ́ rí òun tí ẹ bá wá ń ṣe wàhálà tí máa ń wá yọnú àwọn èèyàn yóò pàdánù yọnú ọlọ́wọ́n bá àlejò ọlá lẹ́yìn náà kò tún wá ní rí ìyọnú àwọn èèyàn tí wá káàkiri wá ní ala na kí ló fà tọ́lọ́wọ́n bá àlejò tóyàn láàrin láàrin tó fà náà ni pé ọlọ́wọ́n bá àlejò ọlá ní máa ń ṣèdájọ́ lórí ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá wàyàmúlíkú wàyàmúlíkú mínà nàás wàláyàmúlíkú nàmín ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá ní kápá lórí àwọn èèyàn ìtọ́lọ̀wọ́ bá àdékẹ́ ọlá bá fẹ́ kó tẹ́lẹ̀ ó ní kápá ẹ̀ lórí àwọn èèyàn wàláyàmúlíkú nàmín àmáwọn ní kápá lórí ọlọ́run torí pé ìta bá rí ọ̀nà ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá tán ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá ní kápá láti ìmpóòsì ìyọ́nú wa lórí àwọn èèyàn tí ó jẹ wọ́n pá pé ẹmọ ìyọ́nú sí lágbájá ṣùgbọ́n tá a bá wá ìyọ́nú àwọn èèyàn àwọn èèyàn ò ní kápá láti sọ fọ́lọ́ọ̀bá àlékẹ́ ọlá pé ma ìyọ́nú sí lágbájá anábì sallallahu alaihi wasallam anábì wá ní Allahu akbar anábì ní ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá òun náà ló tóbi jù wàlá haúlá wàlá quwwata illa billahi al-aliyyil azim kò sọ́gbẹ́ kan kò sí ète kan kò ságbára kan àyàfi pẹ̀lú ọlọ́wọ́n ọba àríkẹ́ọlá ọba tó ga jù ọba tó tóbi eléyìí wọ́n ní òun náà ni àkọ́kọ́ juma tí ànábì sallallahu alaihi wasallam tí ànábì kójọ pẹ̀lú àwọn mùmìnì tí ànábì wá sí kútùbà fún wọn so ibi òun náà ni jímá òun náà ni jímá ti bẹ̀rẹ̀ tí anábì sallallahu alaihi wasallam tí anábì ti bẹ̀rẹ̀ sí kí jímá fáwọn èèyàn ẹlẹ́kẹ́jì tàbáwo áyà yìí ọlọ́wọ́n bá àríkẹ́ láníyá ayọ́ àlẹ́rí na ámànù ìdánú díyàrí sọ́lá ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá fún

ẹ̀pọ̀ tẹ̀tẹ̀ lọ síbi ìrántí ọlọ́run ọba àríkẹ́ ọlá ẹ̀rì nídáwò òun náà ni wọ́n ń sọ ìpèpè tí wọ́n ń sọ pé tán bá pèpè lọ sójú ọ̀nà ọlọ́run ọba àríkẹ́ tán bá pè wọn sí àsìkò òun tó òun náà ni ìrun èyí tí wọ́n á máa pè lẹ́yìn ìgbà tí ìmáàmù bá ti jòkó eléyìí òun náà ni èyí tó wà láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà nígbà ayé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tánàbí bá ti dé ànábì ó gbèrí mímbàrí ànábì ó sálámù yóò jòkó lásìkò yẹn wọ́n wá pè hùn tọ́bá ti wá pè hùn ìrun tọ́bá pè yìí òun náà lọ́lọ́wọ́ bá àlejò láǹsọ pé tẹ̀ bá ti gbọ́ tí wọ́n ń pè hùn fàṣàáwò ìlà àdìkìrìlà ẹ pọ̀ tẹ̀tẹ̀ ẹ múra kẹ́ máa lọ síbi ìrántí ọlọ́wọ́ bá àlejò láǹsọ nígbà ayé ànábì sallallahu alayhi wa sallam ẹ̀kan náà ni wọ́n máa pè rún nígbà ayé Abubakar ẹ̀kan òun náà ni wọ́n máa pè rún nígbà ayé nígbà ayé Umaru ẹ̀kan òun náà ni wọ́n máa pè rún kọ́dà Ali ibn Abi Talib nígbà tó fi wà nílùú Kúfà ẹ̀kan lòun náà máa pè rún ṣùgbọ́n Usman ibn Affan radiyallahu anhu òun náà ló mú wá ipe kí ìrun pípé kó jẹ jẹ́ ẹ̀ẹ̀mejì tá a bá papọ̀ mọ́ ìkọ́mà tá a tòun náà mọ́ ní màá jẹ́ mẹ́ta náà ló fà tó fi a máa rí i pé wọ́n máa sọ pé nígbà wa Muhammad sallallahu alayhi wa sallam méjì náà ní kíni méjì náà ní ẹ̀wọ̀n ìtàgbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ní ìrun tí wọ́n pè àti náà máa ń pè ní wọ́n di àsìkò Umar àsìkò Usman bin radiyallahu anhu tí ìlú ti fẹ̀ àwọn èèyàn ti pọ̀ káàkiri extension eh, ìlú ti expansion ti bálù tó jẹ́ pé tán bá pè rún eh, ní àsìkò yẹn ẹlòmíín wà níbi tó wà tó jìnà tí ò lè gbọ́ ẹlòmíín bẹ́ẹ̀ mi tí wọ́n wà lọ́jà tí ò lè gbọ́ òun náà ni Usman òun náà ló padà wá sọ pé ẹ máa pè rún ní àyè kan tí wọ́n pè ní Zawra àsìkò yìí irun ò ní sì wọlé lásìkò yẹn tó bá kù díẹ̀ lásìkò irun wọlé àsìkò yẹn òun náà ni wọ́n kọ́kọ́ lọ gùn òkè ni tó bá wá pè wọn àwọn èèyàn wà gbọ́ pé wọ́n ti pè irun o wọ́n sì wọ́n àti gbogbo tó bá ń ṣe lẹ̀ ó mọ̀ àbọ̀ wá ní mọ́sálásí so eléyìí òun náà ló sì tẹ́kù dòní olónìí tó jẹ́ pé ẹ́rí pé níbòmíì wọn a máa pèrún ní ìjọ jímọ̀ tó wá padà yá tí ma ń bá wọlé tí ma ń bá jòkó ó tó wá sí kíni ó tó wá pẹ̀lẹ́ kejì kò sí láì fi méjèèjì náà ló bójú wọn pàápàá jùlọ tó jẹ́ pé lásìkò tá a wà yìí àsìkò tí gbohùngbohùn ti wà ní àsìkò tí jìmọ̀ tó wá pọ̀ káàkiri tó jẹ́ pé táwa ti fi gbohùngbohùn pé gbogbo àwọn tó wà ní kàràkàrà wọ́n ti ṣe wọ́n ti gbọ́ pé jìmọ̀ pé jìmọ̀ tó. tó eléyìí òun náà ni ọlọ́run bá àlejò láwọn fi ń pè wá pé tó bá ti wá pè òun lọ́jọ́ jímọ̀ náà láfi mọ̀ pé ajẹ́ pé ìtí wọ́n ń sọ òun náà ni pé ńgbà tí ìmáàmù bá ti ṣe kíni tí wọ́n bá ti jòkó lórí mímbà rí ni. anábì sallallahu alaihi wasallam fasáwò ilá zikirìlá kátó lọ́nà hadith fasáwò ilá zikirìlá ìpọ̀tẹ̀tẹ̀ tọ́lọ́wọ́ bá àlékè tó ní ká pọ̀tẹ̀tẹ̀ lọ síbi ìrántí ọlọ́wọ́ bá àlékè àfáwà al-Qurtubi alayhi rahmatullah wọ́n ní àwọn onímọ̀ wọ́n pín sọ́nà mẹ́ta nípa àṣááyù tí wọ́n sọ pé ìpọ̀tẹ̀tẹ̀ yẹn àwọn kan ní ìpọ̀tẹ̀ tí wọ́n sọ òun náà ni alkọ́sùdù òun náà ni kéèyàn ò tẹ́kítà wá ti gbọ́tán pèrún kí ọkàn èrò rẹ èrò ọkàn rẹ kó tẹ́ kíni kó dìde kó pọ̀tẹ̀tẹ̀ ẹ̀kọ́kàn rẹ ó dìde lọ síbi ìrántí ọlọ́run ọba àlekíọlá tàtàwì ìlà àdìkìrìlà ẹ̀mí ni ó kọ́kọ́ dìde kótó di pé gíní kótó di pé ara dìde àwọn míì gẹ́gẹ́ bí alhassan àwọn ní wàláhì máa hùwà bí sáàyín alàlẹ̀ àkùdán pé alhassan al-basri wọ́n láwọn búra pẹ̀lú ọlọ́wọ́ bá alìkẹ́ọlá ìpọ̀tẹ̀tọ́ lọ́wọ́ bá alìkẹ́ọlá ń sọ kìí ṣe pé wọ́n ní ká máa sáré kìí ṣe ìpọ̀tẹ̀tẹ́ ká òní wọ́n ní ká wá dìde ká wá máa sáré wọ́n ní ìtọ́lọ́wọ́ bá alìkẹ́ọlá ń sọ fún wa ní pé ọkàn wa ẹ́n eh, ìtumọ̀ náà ni pé kí ni ká kọ́kàn wá dìde ayé ànáwó àlàámàlì ìtumọ̀ náà ni pé ká dìde sí tẹ́yẹn wọ́n ni gẹ́gẹ́ bọ́lọ̀ ọba àlekọ́lá sọ nínú kan pé wọ́n mọ́ni àrọ́dà àfihàn ẹni tí máa ń fẹ́ ọjọ́ ògbédà kìyàmá wàtà aláha sàyàha tó sì ti sẹ́ ọjọ́ ògbédà kìyàmá wàhúwà múmínú tó sì jẹ́ múmìnì pé sáyù ń kìí ṣe pé kí ni kìí ṣe sá ìrìn eré fọ́ ìrìn eré ẹ̀sẹ̀ fọ́ ìtumọ̀ ẹ̀ náà ni pé tó iṣẹ́ iṣẹ́ ọjọ́ ògbèdè àlìkìyàmà so ìdán ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní òun náà ni kíni òun náà ni iṣẹ́ kádìde kásìṣẹ́ pípé afẹ́lọ kíjímà ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ wọ́n ní àwọn míì sọ pé òun náà ni àṣáàyò alàlàkọ̀dá wọ́n ní àwọn míì sọ pé ìtumọ̀ ni pé kárìn lẹ́sẹ̀ náà lọ́lọ́wọ́ bá àdìkẹ́ ọlá ń sọ wọ́n ní òun náà ní kíni káàní ní ẹsẹ̀ ká múra mání òun náà lọ́lọ́wọ́ bá àlékí ọlá ń sọ wọ́n ní látara àdí eléyìí òun náà ló fà tó fi jẹ́ pé àwọn àgbà nínú àwọn tàbí ànẹ́bì wọ́n ní táwọn bá ń lọ jímà ẹ́n àwọn a máa rìn lọ jímà ní ké látara ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlékí ọlá sọ pé fàṣáwù ilà àdíkìrìlà tí ọlọ́wọ́ bá àlékí ọlá ní ẹ̀pọ̀ tẹ̀tẹ̀ ẹ tó látara àti eléyìí wọ́n wá mú wọ́n máa wá ń sọ àdísá nàbí táwọn gbọ́dá tọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam iná àwọn fi ń rìn lọ òun alaihi wasallam àdísù náà wà ní Bukhari ipe ànábì sallallahu alaihi wasallam sọ pé man ghabarat qadamahu fi sabilillah ẹnikẹ́ni tí ẹsẹ̀ rẹ̀ méjèèjì tó bá kéku ní ojú ọ̀nà ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá ìrìn lọ mọ́sálásí ikú wa àbí oúnjẹ agúnsójú ọ̀nà ọlọ́wọ́n bá lékẹ́ ọlá èkú wá mú ẹsẹ̀ rẹ̀ anábì sallallahu alaihi wasallam ní haramahu Allahu ala an-nar ọlọ́wọ́n bá lékẹ́ ọlọ́ ṣe irú ẹni bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá lékẹ́ ọlọ́ ṣe ní èèwọ̀ fúnná ọlọ́wọ́n bá lékẹ́ ọlọ́ oníjó wọn tó bá dijọ́ gbìdà kìyàmà ọlọ́wọ́n bá ẹ máa lọ síbi ìrántí ọlọ́wọ́n bá lékẹ́ ọlá wa dharul bay'a àti ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní ẹwà pa káràkátà tì so èwọ̀ ní haram ní ká máa tajà nígbà tó bá ti di pé wọ́n pè irun tí mọ́mù ti wà lórí kútúkú tó ti wà lérí mímbà rí gbogbo tí èèyàn bá ń ṣe agbọ̀dọ̀ pàátì agbọ̀dọ̀ ta agbọ̀dọ̀ ràmá lásìkò tá à lálàáfíà torípa àsìkò yẹn àsìkò tá àgbọ̀lọ̀ sí kíni àsìkò tá àgbọ̀lọ̀ sòwò ni ọlọ́ọ̀bá àlékẹ́ ọlọ́wà ní dáríkùn khairul lakum ìdá sọ fún yìí kẹ́ lọ síbi ìrántí bá ṣe kíni fún ẹ pé ẹ bá nímọ̀ lóòótọ́ ẹ tó bá ẹ

tí èso jọ jímọ̀ yìí ìjẹ́ a lè mú sábẹ́ àyà yìí náà pé ẹ wọ́dà rù bẹ́ẹ̀ ẹ pa rírà ẹ pa tì inshallah a máa ṣe àlàyé lórí eléyìí lẹ́kùnrẹ́rẹ́ àtúbàdì ní ọ̀la àbí Allah subhanahu wa ta'ala kó mọ́ sáà ti àríkún àgbéyé ẹ̀sìn rẹ̀ fún wa àbí ọlọ́run bá àdìgbẹ́lá kó mọ́ sáà fi òdodo hàn wá lódodo tó já tẹ̀lé ọlọ́run bá àdìgbẹ́lá kó fi ìbàjẹ́ hàn wá níbàjẹ́ ọlọ́run وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك